wàhálà òṣèlú tó wà ní ìpínlẹ̀ Ondo ó mà ti yanjú báyìí o pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe dá sí ọ̀rọ̀ náà ní àná ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ Friday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá tá a wà yìí ẹ rántí pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbé ìròyìn bí àwọn aṣòfin mọ́kànlá nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe ti ń ṣèpàdé pẹ̀lú àwọn alágbára kan ní ìlú Àbújá pàápàá àwọn kan tí wọ́n pè ní gómìnà ilẹ̀ haúsá láti yọ gómìnà akédolú ìyẹn rotimi akédolú tí ara rẹ̀ kò ṣe dáadáa tó sì jẹ́ pé ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ èlò ti ń darí ìpínlẹ̀ ondo látìgbà tó ti dé láti òkè òkun tó ti lọ gba ìtọ́jú nígbà tí ọ̀rọ̀ náà tó ti ń di wàhálà tó jẹ́ kí agbo òṣèlú gbóná pàápàá báwọn aṣòfin ṣe fẹ́ jókòó lánàá tí wọ́n sì fẹ́ kéde wípé ayédatiwa ni gómìnà ìpínlẹ̀ ondo tuntun ìní tinubu ló máa gbọ́ ìmọ̀ràn àwọn àgbà ilẹ̀ yorùbá pàápàá olórí ẹgbẹ́ afẹ́nifẹ́re tẹ́lẹ̀ olóyè rúbẹ̀n fáṣọ̀rántì tó bẹ̀ẹ́ pé kó yètè dá sí wàhálà tó ń ṣẹlẹ̀ lóńdó tí ààrẹ tó sì ránṣẹ́ pé gbogbo àwọn tọ́rọ̀ kàn ní ìpínlẹ̀ ondo pàápàá àwọn aṣòfin náà sí ilé agbára nàìjíríà yan aso villa ní ìlú àbújá tẹlifíṣàn yorùbá tó tó gbọ́ pé ìyàwó akérèdọlù arábìnrin betty anyanwu akérèdọlù àti ọmọ akérèdọlù babájídé akérèdọlù tí wọ́n ní wọ́n ní agbára àti ẹnu púpọ̀ ní ìjọba bàbá wọn àwọn náà fẹ́ wà nínú ìpàdé náà ṣùgbọ́n tí wọ́n ní Tinubu yarí pé ọ̀rọ̀ kò kàn wọ́n o nítorí pé wọn ò dipò kankan mú àwọn aṣòfin ló ń bá lọ́rọ̀ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nígbà tí àwọn aṣòfin náà dé gbogbo wọn sọ gbogbo èròǹgbà ọkàn wọn fún Tinubu bẹ́ẹ̀ ni wọ́n ní Tinubu bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n gba àlàáfíà láàyè wọn ló rán wọn létí pé kí wọ́n mọ̀ pé Akérédolú kì í ṣe ẹ̀bi ẹ̀ bó ṣe ń ṣàìsàn àti pé kì í ṣe ìdùnnú ẹ̀ bẹ́ẹ̀ ni kò wù ẹnikẹ́ni kó máa ṣàìsàn ó ní kí wọ́n gba àlàáfíà láàyè àti pé n tó máa dáa fún ìpínlẹ̀ Ondo báyìí ni pé tí wọ́n jẹ́ kí Akérédolú fìjọba sílẹ̀ náà kó lè ráyè sinmi kó tún tọ́jú ara ẹ̀ àti pé kí wọ́n jẹ́ kí Ayédètiwa kó máa bá ìjọba lọ gẹ́gẹ́ bí adelé gómìnà ṣùgbọ́n o ẹnikẹ́ni kò gbọ́dọ̀ yọ Akérédolú nípò tó sì jẹ́ pé tí ó bá ti gbádùn ti ara ẹ̀ yá kó wá gbàjọba padà lọ́wọ́ Ayédètiwa ní báyìí àgbẹ̀pẹ̀ Tinubu sọ fún Ayédètiwa náà pé kò gbọ́dọ̀ rí ọ̀gá ẹ̀fẹ́ òyìn Akérédolú nítorí pé ọ̀gá ẹ̀ ní lọ́jọ́kọjọ́ àti wípé kò gbọ́dọ̀ dìtẹ̀ mọ́ Akérédolú bẹ́ẹ̀ ni wọ́n láyédá tiwa náà ṣèlérí fún aṣíwájú bọ́lá ahmed tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí pé òun kò ní dalẹ̀ akérèlú ọ̀gá òun àti pé láti àsìkò yìí lọ òun yóò lọ máa wá bí òun àlàáfíà yóò ṣèjọba láàrin àwọn méjèèjì ní báyìí o ọ̀pọ̀ àwọn èèyàn ló ń kan sára sí bọ́lá tinubu o ipe àgbà dáadáa àgbà tó ń tolé ẹni pẹ̀lú ìgbésẹ̀ tó gbé lọ́rọ̀ ìpínlẹ̀ ondo tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnnà ni wọn yóò kéde lọ́kì ayédatiwa ìyẹn igbákejì gómìnà ìpínlẹ̀ ondo gẹ́gẹ́ bí adélé gómìnà tuntun